أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يوت الحكمة يا خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أشكركم الله سبحانه وتعالى an kọrọ ikú àti ìbẹ̀ fún asúwájú ẹ̀dá olùfẹ́wà olùsìfẹ́wà anúbíwà muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́lọ́n kuma bá nábi náà tàwọn ará ní tàwọn sùfábà rẹ̀ an bẹ̀lọ́n ọba kó sànú àwa náà tàwọn òbí wa tàwọn alfáwa tàwọn ọ̀gá wa gbogbo àwa jùmọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti nígbà ọlọ́mọdé àti àwọn gbogbo aláàtọ̀ tìyàmọ̀ من شرع مسائل الجاهلية المسألة السابعة والثلاثون مسألة اتخاذ ام احبار وربان احبار من دون الله ما موافع اتوانيري ni ọlọ́run lẹ́yìn ọlọ́run ìmọ̀ gbé àwọn àfáà àwọn pásítọ̀ ọlọ́run ní fẹ́ẹ́ lójú àwọn pásítọ̀ àwọn reverend fathers àbábẹ̀ ìtì àwọn náà ti di ọlọ́ọ̀bà kan ìkẹ̀kẹ́ làwọn náà ní dúró nílá lẹ́yìn ọlọ́ọ̀bà اتخاذ الأحبار وربان أبان أبابا من دون الله بما جسد الله بايك ìmọ̀ àwọn pásítọ̀ àwọn reverend fathers ní àwọn ọlọ́run lẹ́yìn ọlọ́run ọba ṣáàrà wọn tààrà abud láti jésù bí ìtìsáàdì àbá ìmọ̀ àwọn pásítọ̀ yorùbán àtàwọn rẹ́gbẹ̀rún padà tálójúlá ọlọ́pàá àti rẹ́gbẹ̀rún tálójúlá wọn lọ. pásítọ̀ tálójúlá wọn lọ. all right. o ti sàn sẹ́nu. olórí àgbà. olórí tó wà ọmọ rẹ̀ náà ní gbóhùn ní kò wọ́n jẹ wọ́n bínú lọ́wọ́ aláwọ̀ tààrà fi yahudi wọn nasara ọlọ́wọ́ bá ń sọ àwọn yahudi nasara pé ìtàkàzó àbára ọmọrò bá mú àrbáta ní dúnilá wọ́n mú àwọn pásítọ̀ wọn àtàwọn ìgbẹ́ ما أمروا بين آتولة الكمين إلا ليعبدوا إلها واحدا حياتكم أن تجفلون سبحانه وتعالى أحبار أما أحبار أم الأمناء أولا أما فاتوت وربان أم الأباد أما طعما أما ربانا أما طعما أما تربل أما تربل اليهود والنصارى تحبون لله باتباع احبار وربان بمعهد الله سبحانه وتعالى كما يهود في النصارى وانجف فلو وبا نقاة تلسع واحبار وي كما ربان وي نبين تقوت تقفلو وبا تقوت تقفلو وبا ونبا سليم حيث يحرمون ما أحلى الله انتلو باسني حرام mo máa ń fi ní ọlọ́mọ fi ní halal mo máa ń fi ní haram yọ̀hálónà máa haramọ́lá wọ́n bá fi ní haram wọ́n ní halal ni sayòtí ohun àúlá amúlẹ́yìn wọ́n ti tẹ̀lé wọn gbẹ̀tẹ̀bẹ̀rún ààrẹ ààrẹ ìgbàdà wọ́n ti ìgbàdà làwọn sí ọ̀rọ̀ àwọn àfáàní ìgbàdà làwọn sí àti yẹ kọ́lù tó á tún lọ́ọ̀lọ́mọ́ wájú pé wọ́n sọ pé kí ẹ ti lẹ́rọ àwọn afá báàdì bí ni anakol tọ́ atúmùwà bíbá ìgbà àtọ́ ọlọ́ àwọn bẹ́ẹ̀ ni ìtìkọ́ àwọn afá wáàdì mi tó bá ti lérí tó ọba sẹ́nà máa ti tì kọ́ ọba ọmọ mẹ́nà kọ́rẹ́ fi tọ́ tó lọ́ fọlá tọ́ tó lọ́ ọmọ tó tẹ̀ ń kọ́lọ́ ọba kò sí káta dáṣẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam ìṣẹ́lẹ̀ wọn sọ pé látọ́ àtàlùmọ̀ في مسجد الخالق أن تلاشي دا كانوا علماء أو أبادا من هذا الناس كل كنت جاءت وعفاني كنت وانفسني أي من أذهب الإنسان ودينا في موكالة زهد وانتجو قضيين يعني الزهد قضيين الزهد قضيين الزهد قضيين الزهد ما داموا ليسوا على الحق فلا يجوز ما اتباعهم ما داموا ليسوا على الحق مما وعدكم وسبلوا فلا يجوز لنا قطوة اتباعهم اتباعهم فقوى يعلموا أنهم يحلون ما حرم الله ويحرمون ما علم الله فاتخذهم أسبابا فالكلمة كلمة تريد أما يقول وانسنتي الله بس ẹlẹ́yìn sí tọ́lọ́run fi lẹ́tọ̀ ní èèwọ̀ ìdí mú ọlọ́lọ́run ní àṣíkọ́ ọmọ Allah subhanahu wa ta'ala ìsì mú ọlọ́run pẹ̀lú ọlọ́run ọba nù ọlọ́lọ́ba ìsìnkú tahlil wa tahrim ní halal ni ní haramu ni hakulillahi azza wa ala ọlọ́run ọmọ fún mi fún gbogbo wa ẹni yàn ẹni yàn àfihàn haramu ni ìsúrù ẹgbẹ́ lọ́nà àwọn afá àwọn áàlù fàmà gbé fún ẹgbẹ́gbẹ́lú rẹ̀ gbogbo lẹ́gbẹ̀ kan tó máa kan táwọn oní nǹkan wí ó ti yé wọlbá òtàrà àlàm náà láàá nínú lè áàdì sọ́kànnà rẹ̀ kan ayò kọlẹ̀ kọwà fún sí ní halal ni wàwọ̀yá òyò harin هذا بالدليل بالدليل من الكتاب والسنة إنه كتاب السنة رسوله صلى الله عليه وسلم قال تعالى الله نطيه ولا تقولوا لما تكسوا أسلتكم بقوين كوين تكسوا كما صدادي كما يبدو هذا حلال وهذا حرام اللي حلالني اللي حرامني يسفر على الله يسفروا على الله قرب أنا أقول الله ما أنت الله سني حرام إن الذين يفترون على الله الكذب يجوا أو أنتم كلام الله ما لا يفلحون ونجي سوري الله بقاء قليل جاء الدين وكري يوم عذاب عليم يجي يلك ليرو كلمة ما يكي ما كي بدع ما كي حرام ما كي قد جديد ó di wà fẹ́ àrámù ní bídà ní tí wọ́n gbá mọ́ mi jẹ́ bídà ní pé ìkànnì bídà òsì ní àrámù ní bídà àrámù ní bídà ó di wà ọjọ́ ìkànnì bídà òsì ní àrámù ní be careful be very careful wọ́n á kó sínú ìbínú ọlọ́run lórí àyà yìí ó di wà be very careful tí wọ́n bá ti bá wọn afẹ́fọ́ àwọn afẹ́fọ́ yìí gan gbọ́ ọ̀rọ̀ wọn wọ́n ọ̀rọ̀ wọn wò sọ̀rọ̀ wọn ní ìdíjú farati nínú kìtàbà bí súnà ó yà bí lọ́rọ̀ lọ́rọ̀ àwọn sọ àrùjọ ọmọ láàrin àdìmáyìn ó di yé wa ní kúrúkú mùsùlùmí báwo àwọn ìyànà àwọn èèyàn fi ọmọ sọ̀wánú ọlọ́ọ̀bà lọ́nà tí olùkùlọ̀mọ́ àmùsùlẹ́tẹ̀n ìtọ́bù àkọ́ a ní máa ti gbé àwọn àfáà ní absolutely láwọn tí wọ́n absolutely wọ́n ti gbé àbí wọ́n ti mi sí ara ọ̀ ara ọ̀ ó di yé wa لكن يتبعهم أبدا وإن أصابوا تجد ونتجد أخاهم على جناسي بكسوة إذا أخاه تمثل الشك ونتلو من أطاع الله عاد ثلاثة قلوبة ونافي من عصى الله سبحانه وتعالى على التلقاء أكيد عندي وقت قلوبة ونخالف خطأ من, من أخطأ على يقاس من سنة المسيك لو كان من غير كذب قال كنت يؤمني أميني هذا هو الدين الحق دين حدوده أما لو كنت لا تعلم هذا عالم نقي مين أم في أفايس مسيكني لكن أجلك هو أما أدري أتتم عبورا أتتم عبورا أني أسكيس أما من يقول àwọn ẹni mẹ́rin pé ọmọ mẹ́rin yẹ kó ìdákaná àkọ́wọ́ aléyìí pé àkọ́sílẹ̀ sí ìgbà ìlọ́sílẹ̀ sí ìgbà ìlọ́sílẹ̀ sí ìgbà ọ̀nà kóòlù ààbà láyé jù alẹ́lẹ́ yìí kúbà mú bayan sauka ààbà yóò mọ̀ kíyàmà ilé ìjẹ̀dí sí ẹlẹ́nsà ní ìgbìnà kíyàmà nígbẹ̀rí àti àmúsánù tó kíkọ̀ rẹ̀ yìí ìgbà náà عليهم أن ما حملوا وعليك ما حملتها أما فاية أمور بسلاء إجابة منه من حيث منه والفتاوى لا يتمد عليها إلا إذا كانت لي مبنية على الدليل من الكتاب لله وسنة رسوله صلى الله عليه وسلم فأنا فأتبنا والفتاوى جلسة قل لا يتمد عليها يعني فرعتين فتاوى عليها كان إلا إذا كلام مبني ثم فتواه على دليل جاري إلى كتاب الله من كتاب الله سنة رسول الله من كان يعلم أنها على غير الدليل لا تقي أما أفضل يو مدلدات ناين الغرف فإنه يحرم عليه أن يتخذ بها حرام لابن كثير إن كان يجهل هذا هو معذور هذا لا يمكن الجمع لا يغني يسكت لكن يجب عليه الحرة وزيرة التثبت موت واجب له ما بيجو ilẹ̀ wá àlékún ìfẹsẹ̀ nílẹ̀ ọ̀tí bá ń gbọ́ pàápàá jù tó bá jẹ́ àwọn akẹ́tọ́ fara àbí ìdèjì ọ̀nà ẹ̀ka gbogbo àwọn tẹ́lá báyìí ọ̀rọ̀ alùsọ̀mọ̀lá ọ̀rọ̀ àtìkóyọ̀ ìtàbùrú mẹ́ pé àwọn ọ̀rọ̀ tí àwọn afáà kò fún àwọn ọ̀rọ̀ yìí ó kọ́ pé ìgbẹ́ni ìgbọ́wà òkú gbóló ewúrẹ́ kí n tiẹ̀ lò àbí ọ̀rọ̀ àníbi sí àǹfẹ́ fún ara rẹ̀ nípa ọ̀rọ̀ báyìí ó bí wà mọ́ àdìsí àdìsí nǹkan lọ́wọ́ àwọn òyàdùn sọ̀rọ̀ ìmọ̀ mọ́tò àdìsí àdìsí ẹ̀yà yìí ànábì sàfihàn ní kò sẹ́yìn náà bàbá tó lọ́rùn jẹ́ àfi kọ́ra àwọn olùrànlọ́wọ́ rẹ̀ ti àwọn àwárí yóò ní àwọn ọmọlẹ́yìn tí wọ́n dídí kó wà pẹ̀lú ẹ̀ ẹ pé àwọn wọ̀nyẹn súnà àníbi ẹnu máa tẹ̀lé tálẹ́bí bá ti wá lọ tán àwọn kan wà á dé wọ́n máa hùn àwọn kankan wọ́n máa gbèsè mẹ́sẹ̀ yaquluna ma la yaf'alun wọ́n máa sọ ntí wọn ò ní ṣe wa yaf'aluna ma la yumarun wọ́n lè máa ṣe ntí wọn rọ́wọ́n wọ́n ni man jahada òun kìí ṣe ìgbà wà mu'min ẹni bá gbogbo tí wọ́n kò bá hàn rẹ̀ mu'min ni man jahada òun kìí ṣe ìgbà wà mu'min ẹni bá gbogbo tí wọ́n kò bá hàn rẹ̀ mu'min ni ومن جاهدهم بقلبه فهو مؤمن àwọn gbogbo pẹ̀lú ọkàn rẹ̀ mi rẹ̀ púpọ̀ múlẹ̀ àmẹ́yìn tí ìjọ gbogbo tí wọ́n lọ́nà mẹ́ta dá àwọn dá ọwọ́ dá ẹ̀mí kò sí mẹ́rin tí wọ́n fi gbéró nínú báyà rẹ̀ lọ pé wọ́n tálí sí àwọn ètò wọ̀nyí àwọn ètò tí bí kàlùkà ló ń tálí sí ìyá àtijọ́ ìkí bẹ́ẹ̀ ni wọ́n ti kúkúrú àwọn bùbínú ẹni bùbínú ẹgbẹ́ ìjọ wọ́n fẹ́ bàálù tẹ̀ ń pa mo lọ sí mọ́ ìlà sáré ìnáwó tẹ̀ ṣe ó lọ sí ìlú sí mọ́ ìlà sáré èyí tó bá lójú ní ti àbítí nínú àwọn òbí ìṣẹ̀lẹ̀ di ọlọ́wọ́ àná ní ti di ìṣẹ̀lẹ̀ pé kọ́mọ̀ lọ fún mi kàwọn ní bùhátù jáàna ń pẹ́ ọ̀rọ̀ àní ìgbẹ́ ní kíkọ́ ọ̀rọ̀ tèmi ni ó ní òbí ìṣẹ̀lẹ̀ ní àwájú kò sàlẹ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́rẹ̀ àwọn yẹn máa bí nǹkan aburú aburú àǹkì bá dáadáa dáadáa àbí bó ni gbẹdùn sàárè bó ni ya gbẹgbẹdà kìyàmà ọmọ yàrá bá rè ẹbí máa béèrè nípa burú tèmi wọn á bí bá mi islam pé ìwọ wà níbi ìṣẹ̀lẹ̀ kúnná fi jahiliya wa sharr àwọn àánú aburú àti ìgbà ìmọ̀kẹ́ jahiliya ìdá aláwọ̀ bí adàlá kayọ̀ ọlọ́wọ́ á mú orí wa orí ìṣẹ̀lẹ̀ mọ́ àlùbáàdà adàlá kayọ̀ min sharrin sórí yóò máa lọ sí dáláyé ni babu rukan bawa da bi ara o ba da ala wa khairin shirin aburun bulan yuri wato abada zar ka shirin min khairin tsore ni ban bulan ya buye ni na'am wala sun fi idahan ni in bawa amma ki ruji bawa mai wa pulusi ẹwà wọ̀rọ̀ ẹgbẹ̀ yáìtò tí wọ́n ma bá ń bo ya rasulallah tí wọ́n ni rújú rẹ̀ wọ́n ní onáàsùn mi jìí jìdìnà àwọn èèyàn tó máa fi àfáà bí tìbádà ni wọ́n mùsùlùmí mi jìí jìdìnà àwọn wa ni ó gbọ́ yẹkùlúnà bí alsinatina tí wọ́n máa ké ahọ́n àwọn sọ̀rọ̀ yàtìlúnà bí gẹ́rì hajj tó máa bí kan nẹ́ẹ̀sì tí èsì fi jà ní ìṣẹ́ ìgbé bí kẹlẹ̀. ṣe ìṣètò náà wọ́n bá àwọn súnmọ̀ tẹ́lẹ̀ kí ni bá ala abúwá bọ̀ jẹ́ ni wọ́n gbogbo gbogbo gbogbo ní ojú bí wọ́n nínú du'atu ala alukuru kí wọ́n wà lẹ́nu na ẹgbẹ́ ní wọ́n wà mọ́nà ajá bá omi ilé yẹn tí wọ́n lọ sílẹ̀ ka bẹ́ fún òfin wọ́n sọ sínú náà ina wajen an ya rasulullah kí ní àṣùgbọ́n àmì láyé kí ni tó tó ààrẹ ní ìgbé ó ní ọwọ́ ìmáàmù kan àtàwọn jama'a tó ń tẹ̀lé sunna ń tẹ̀lé ó ń tẹ̀bọ̀ sí ìmáàmù kan kà ẹni ìlú ní yàrá olóńgbò yàrá olóńgbò kò ní ìlú ìdí kọ́ bọ́bẹ̀ àwọn bukara mu wọn bíi wọn bí lọ́nu wọn kò bukú bẹ́ẹ̀ ní ìdí kọ́ sínú àlórí rẹ̀ ó di yé wa ọlọ́mọ tó bá nù ọlọ́run ó ní ó gbé pé àwọn ẹ̀rí yẹn ti bí pé ó wà àbá ọ̀sán báyìí ibi mọ̀lọ́gbọ́n gbígbà gbígbà haramu ibi gbàlálà ní haramu ìdúpẹ́ ìdúpẹ́ àyàntàkà bàbá yẹn bí mọ̀lọ́gbọ́n gbígbà ẹgbẹ́ máa fi gan níbi dà wọ́n fi gan níbi dà ẹ ti kìíní haramu ni ìjọba ti gan ní haramu ni máa fi gan ní haramu ni ẹ̀sìn ìfọlọ́wọ́ bá mi ni subhanahu wa ta'ala náà. nítorí wọ́n ti wá rí pé torí nígbà wọn bí gbà tí wọ́n máa ti pé wà náà kankan yẹn náà haram ta fi léwọ ni hujja ló fi léwọ wọn máa dàbí ẹni tó tọ́lá di hujja hujja ló fi léwọ. ọkùnrin ló bí yẹ dundun lọ fún ìdílé lọ́sùn náà amala amala lè ṣe amúdùn náà. ó di síbi síbi haram ó di mọ̀tàrí kọfí amúdùn náà káàdá máa lè ṣàmínú fún wọ̀rọ̀ wọ́n sọ pé káfà àti ìgbàgbà kan nìkan ó ní irú wọn ti gbára wa ní o àbúrò bàbá ní fún tìlúgbàn ẹjọ́ ní ṣe ìyàwó bá abdulkami bí wọ́n ní gbé abdulkami àti ìyàwó rẹ̀ bóbi ní ilé ẹ̀kọ́ wọn gbó gbẹ kí o sí mbẹ ìsàlẹ̀ rẹ̀ síbi ní ìsàlẹ̀ lọ haramu báwọn náà di ọ̀rẹ́ bọ̀rọ̀ hasan hasan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àjùmọ̀ àgbẹ̀ ráàkì àbábírò gbogbo ìgbà síbi ní ìsàlẹ̀ lọ haramu ni wọ́n ti bọ̀rẹ̀ yìí nù

gbogbo yana kufur kí ẹ sì dìnnà haramu àmọ́ kò fi kèfèrí kí ẹ mutí haramu àmọ́ kò fi kèfèrí àwọn khawarij yóò fa tó fi ọ̀rọ̀ kúrò jẹpẹta wọn fún àfa kan Saudi Arabia ṣe wọn àwọn kan nínú ndúmọ̀ àlọ́ níbi dúkúnà ni wọn fún ẹ pé àfa báyìí báyìí báyìí ìfẹ́kàn wa nàìjíríà ó lẹ́yìn lẹ́kùn kíkù ní ara o ní lánà aláwọ̀ alímù owó àfáríjì owó àfáríjì àwáríjì o ẹjìnà sí o náà sọ lọ́rọ̀ bóyá ọmọ ọ̀gá náà rí àwọn gbogbo ọjọ́ ní ẹgbà kí ní amúkọ́lọ́ yẹn àwáríjì àwáríjì ní ẹni tí ó nu ilé ìdíjì wọn ni ó di yé ọdún ní ọlọ́run kìí sọ̀rọ̀ ẹ̀ka ló dọ̀mọ̀ yàtọ̀ sí ọmọ tó yàtọ̀ mo lè fẹ́. ara o haram kuran kuran ló sì ní haram ayé jẹ́ jùmọ̀ yàtọ̀ náà kọ́kọ́ tó wọ́n bọ̀ kánà kánà lè jẹ́ ọmọ tó wá bí ẹ̀ lè fẹ́ ọmọ bá yín lè fẹ́ ọmọ rẹ̀ àtẹ̀yìn àkọ́wọ̀ tó ní ẹ̀ lè fẹ́ ọmọ rẹ̀ ó di haram ni ó sì kuran ni kankan ó di náà ìbẹ́ẹ̀ mi ti dì ní pé ọba ní sẹ́ra rẹ̀ bẹ́ẹ̀ ìjọ ìjọ ìjọ ẹni kí ìjọ ẹni kí sábà pé ìjọ àtúbà tí wọn kò yí lọ́dọ̀ àbú tí wọ́n àpò yìí gbára ọjọ́ máa kò síbi tí káwọn ọmọ ẹ̀ka ìjọ padà ní ọ̀pá ìṣú ní ẹni fún ní ọ̀pá ìṣú ní ẹni fún àtọ́jọ́ ní kò tọ́jú àgbà ẹ̀ka ìjọ padà. kọ̀mọ́tánì alágbèbọ̀ wọ àdúrà tàbí fún ọmọ rẹ̀ وعافيني فيما اللهم اهدني فيما بما لو أنت جاهد له اللهم اهدني فيما هديت اللهم فيما نفعت بما وعافيني فيما عافيت اللهم بما ها بارك لي فيما عافيت لي سبحانك اللهم فقرت بكم وكني شر ما قضيت أبوك في كفالة دب من به kọkàlẹ̀ máa tàbí ìtàkùn kárí òdòdó rẹ̀ bẹ́ẹ̀ bùbí tó bàbúrú rẹ̀ ẹni kọ́ fún mi ní ìtìkú sí ìyẹn àwọn ọmọ ìgbà tó ń bọ̀ dérú àgbà báyìí ó ní é ó ní é ẹ̀kọ́ yé ní mo sọ fún yín ni aláǹdé fẹ́k fẹ́kẹ́ hadith ọdún nípa Allah Allah Allah masu gida a Allah ka fi ƙazu ah! àwọn èèyàn sí àmì ìdáyà kò mọ̀ kàbọ̀ ní dídá ọlọ́ tí ìdára ní dídá torí ìdára wọn ni agbẹ́lẹ́ yóò ní ìdára wọn dálẹ̀ ní lẹ́yìn tí mo ti gbé èsì tó lọ́dún ní ìdára rẹ̀ ìdá wọn ti mà ìdára wọn ti mà ó ti gbára yé òní súnà ó di iná lọ tiẹ̀ so dídá ọlọ́run bá àwọn dídá bisimilá alẹ́ fún ọjọ́ ìgbà sùn àwọn yẹn fi àmì àwọn ìgbà báyìí wọ́n ń sinmi sí wọ́ lọ báyìí wọ́n kàn sí ti dá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn mímú ẹgbẹ́ wọn ni sam tẹ́lẹ̀ lò fún ọjọ́ ìgbà rẹ̀ jẹ́rẹ̀ lẹ́nu bídà bídà wọ́n ni bídà lò wọ́n lọ sí bídà mi sẹ́lẹ̀ wọ́n ti lẹ́yìn ìkùnkùnkẹ́rì nìyẹn ọ̀la òtún ọjà ilẹ̀ ni pé àwọn èèyàn yóò yíyọ bíbèdè fún mú yẹn wa àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ní ìsìn náà nísàlẹ̀ wọ́n máa ń gba ifá wọ́n á rí àwọn obìnrin tí ọ̀kan sísà kan lọ fẹ́ onífà so wọ́n á ránṣẹ́ wá pé ọ̀kan aláàfà tí yọ sọ ọmọlúkọ adẹ̀ ìdílẹ̀ pé a ò lè kókó mọ̀ sínú Islam padà ẹ̀tí wọ́n láwọn àpapọ̀ lọ sọ yẹn lóko again so ọgbọ́n báyàn so wọ́n ń rìfà ẹnìkan náà fà wọ́n ń rìfà láyé john pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa fà tó jẹ́ pé gbogbo àwọn bàbá onífàlágbólé ọmọ tí wọ́n bá bí àni wọ́n ń lọ sọ ní orúkọ so ìwọ̀n àmì mo sì fẹ́ má ti gbé nǹkan kan mọ́ra. ọ̀rọ̀ yẹn lágbára christian àbí onífà àmì lókè yẹn pé mo ń sọ wọn lóko lábúlé tí mo ń sọ wọn lóko lábúlé tí mo ń sọ wọn lóko كل مولود يولد على الفطرة ọlọ́run sí ìkọmọ ẹ̀ gba ìsìlẹ̀m ọkùnrin ìsìlẹ̀m bí àwọn tó jìdì lọ́jọ́ bí mani àwọn tó jìdì lọ́pọ̀ ẹ̀yìn kíkẹ́ wá bá àwọn ọmọlú ẹ̀lọ́ jẹ́ olú ti jẹ́ à ń jẹun bẹ́ẹ̀ gẹ̀gàn ní wáyé wọ́n mọ ẹ̀yẹ ọmọ tó ní ẹsẹ̀ zìnà sí àwọn òbí ẹ̀sẹ̀ yẹn ó ti yé ó ti yé alọ́bẹ̀ à ń jẹun gẹ̀gàn ní ó lè má wáyé lójú àwọn onífàmì àmọ́ ọmọ yẹn ọmọ yẹn ọmọ wọn ló ń bí máa wò wáyé pé ó bu ọmọ dábí o wọ́n bí sínú ìsìlámù ọmọ mùsùlùmí ni kí wọ́n á nu ọmọ ẹlẹ́tọ̀ rẹ̀ ọmọ ọba lè ṣe ọmọ ọmọ jẹ́ sàáid ní ìsìnkú lọ́dọ̀ ìkókò tó rire náà sí wallahu ta'ala alam wallahu ta'ala ọmọ ìsìnkú àti wọ́n afáàdì wọ́n wọ́n ní àfáàní níwọ̀n ìbòlú rere ó bí five six years ní máa pè máa ń rà kó ti ti mílíà sí súnà díẹ̀ ọ̀lá òtàlà àlàm òpó nu wọn tán ẹ̀kọ́ yìí báyìí náà àmọ́ alhamdulilayi bẹ̀rẹ̀ ní báyìí náà àwọn kò fóso wọn pé wọn sáàzọ̀ wáyé ní ìkàlẹ́ ni wọ́n ti dá bá wọn sọ lórí fóònù sọ́dọ̀ buhab àwọn náà péjọ pé àwọn náà ní chairman ó ti ní kó chairman sọ́wọ́ abdullahi bàtà wọn ó gbé wallahu ta'ala alam náà wọn alágbá àwọn èèyàn gbọ́ ìdíbá ni àbákí àwọn haúsá àbàmọ́ ọ̀gbọ́ yorùbá ìṣẹ́jẹ́ náà àná òkàṣà àdúgbò àwọn àwòtí ìlú ẹ̀rọ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ nínú mítí wọn náà ti kù ní pé àwọn ń bọ̀ láti àwòtí àwọ̀ torí nínú àwọn ará tó tún máa ń fi òkú bá wọn bíbẹ̀ tí wọ́n tún bọ́ọ̀lù sí wa lọ àwọn ọmọ tó lọ rẹ́ǹtì màálù kíkú bá kú wọ́n lọ dáńgbò wọ́n lọ ara màálù ẹ̀yọ̀ kan wọ́n arán màálù mẹ́sàn pẹ̀lú ẹ̀ níbi wọ́n sàn wọ́n rẹ́ǹtì jẹ títẹ̀ kan wọ́n aṣọ mọ́jú wájú lé lópin yẹn wọ́n náà bẹ̀rẹ̀ ẹ̀yọ̀ kan pẹ̀lú àwọn panu màálù yẹn kí àwọn ará àdúgbò náà pé ẹ̀yọ̀ kan yọ̀ pa wọ́n àná bá ẹ̀mọ́jà tó láyé ojú màálù mẹ́wàá ló lọ sí pé yìí máa ń rẹ̀ màálù mẹ́wàá ló súnmọ́ ẹgbẹ́ tí bàbá rẹ̀ kú wọ́n náà alibon kawa yi zubi ne amma a da mai shaida amurka kawa ne a fai kudi abin da ya pe nǹkan bẹ wọn bú àmì rù aláìmọ̀kálà àmì rù sílẹ̀ kudi ẹ á fọ́lọ́gì ṣe à ń fẹ́ ìgbàlá àti fún ọmọ náà ni ìmọ̀ràn fúnra wa nípa orúkọ ọmọ ní aláwọ̀ àná lílọ́bẹ̀ àfá àgbẹ́jẹ́ pé èèyàn lè lọ ẹ̀ àti aláǹsẹ̀ èèyàn nípa mi ní àwùjọ mi yóò rin àwọn kọ́míkà sí alàgbẹ́já gan ló wá bá bàbá ìfọ̀rúkọ mọ́ tí yẹ kúgbá nípa dáwà tí èèyàn tẹ̀ máa ń ṣe méjì tó wà rí bẹ̀yìn tí wà lọ àfọ̀rú bàbá báwọn sì wá lọ sọ ọmọ aláwo ní orúkọ. ó ti kú náà ọ̀rọ̀ ìbáyàwó yẹn àwọn tí mo ti fi sọ́tọ́ ìsúnmọ̀ ẹ ló kọ fún aráàmù ní ara ọ̀ ẹ̀rọ ẹni stand àbí sí lẹ́yìn náà ó tún wá wà lọ́wọ́ bẹ́ẹ̀sì bọ́ọ̀rọ̀ kàdémù bọ́ọ̀rọ̀ tí wọ́n sọ pa bàbá ọmọ mú sọ́kọ́ lọ sí ṣọ́ọ̀tì tí wọ́n pín lọ ṣọ́ọ̀tì yẹn ní àbúrú kíláàsì òṣọ́pọ̀ ní ṣọ́ọ̀tì yẹn àwọn ọmọ náà wọ́n tẹ̀lé bọ́ ilẹ̀ nígbà bí bọ̀lọ̀ kí nìkan ọdún yẹn kí sì lọ ṣọ́ọ̀tì yẹn lábú àti kí ó bọ̀ bọ̀ ṣọ́ọ̀tì ní kí wọ́n ibà yìí bá kí wọ́n ibà yìí wọ́n bá àwọn mùsùlùmí pé ó mọ̀ gan kí wọ́n ṣọ́ọ̀tì pé àti mọ́kànlá gan ilé kí wọ́n ibà mi ó ti bọ́ sí mi ó di yé ó ṣe rí nìyẹn ó di yé yín. Mm. Ìkòsí wọn ó yé yín o ó sọ pé ọ̀rọ̀ tí ó bá sọ ń bẹ̀ ó yọ pé bàbá ìsìlámù ẹ̀sìn wá fún gba ìsìlámù ẹ̀sìn wá gbàlè ẹ̀sìn ìsìlámù lọ ẹ̀sìn fún gan ọlọ́yà wọn náà gba ìsìlámù níyàwó rẹ̀ ló ó yé wọn náà kó bá gbà sọ̀rọ̀ ó kọ́ ẹ̀kọ́ gbà asalaamualeykum wa rahmatulahi barakatuhu.